وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore ìsìláàmù yìí òun náà ni oore tí ó ga jù tí ó gbọ́dọ̀ bọ́ mọ́yàn lọ́wọ́ ẹni tí ọlọ́run bá bá sì ṣe fún ó yẹ kí ó máa rírì rẹ̀ kó sì máa dúpẹ́ fún ọlọ́run àwa máa rírì oore náà a sì ń dúpẹ́ fún ọlọ́run ọba lórí oore náà kí ọlọ́run ọba má oore náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run bí àwọn tó ṣáájú lọ ti máa ń bẹ lọ́run pé tàwa fana mùsùlùmí wà á lè ikna àbí sọ̀rí ìn wọ́n bẹ lọ́run pé kí ọlọ́run bó pa àwọn ní mùsùlùmí kó sì pa wọn pọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí rẹ̀ àwọn náà bẹ ọlọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí kọ́lọ́run kí ó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí lẹ́yìn náà dúpẹ́ pé ọlọ́run fún wa ní àlàáfíà nítorí pé ẹni tí ó bá ní àlàáfíà àdúrà tiẹ̀ èèyàn kan náà ni ó máa ṣe ó máa bẹ lọ́gbẹ́ kí ọlọ́run fún un ní àlàáfíà ọlọ́run wá fún ẹnì kọ̀ọ̀kan wá ní àlàáfíà ọlọ́run ní àlàáfíà náà. àlékún àlàáfíà kí ọlọ́run ọba kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ó wà ní àlàáfíà kí ọlọ́run ọba kó bá pèsè àlàáfíà fún wọn èyí tí a tún dúpẹ́ náà ni pé ọlọ́run ọba ó fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí òun ló jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn láti lè jókòó báyìí ká máa bára wa sọ̀rọ̀ ọlọ́run gbogbo àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ irú eléyìí ó máa ń ṣòro fún wa láti ṣeéṣe ọlọ́run ọba tó wá fi ìfọ̀kànbalẹ̀ sí láyè yìí kí ọlọ́run ọba kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo ibi tí ò ti sí ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run ọba kí ó bá fi ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀. Si gbogbo àwọn oore tó kù òun náà ni a tún dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba kó gba ọpẹ́ wa lórí àwọn oore náà àwa bẹ̀ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní ọlọ́run kó sọ dìrọ̀rùn fún èmi tí màá máa bá wa sọ àwọn náà tí a máa gbọ́. So kí ọlọ́run ọba kó ṣe gbígbọ́ rẹ̀ náà ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀san tí èèyàn wa máa rí níbi ìmáa jókòó irú jókòó tá a jókòó yìí ọlọ́run ti kí ó kọjá fún ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe ẹ̀san wa ní pípé fún ẹnì kọ̀ọ̀kan la haula wala quwwata illa billah tafsiri tí a ṣe sẹ́yìn. ó wà nínú suratu Maryam Quran nineteen aya fifty three òun náà ni a ti ṣe tafsir àákà ní ìfẹ́fẹ́wà àwọn aya tí a túmọ̀ kó ló di pé a máa bá tafsir ti tòní lọ suratu Maryam Quran nineteen aya. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووهبنا له من رحمتنا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run tí í ṣe Musa aleyhi salatu wa salam ọlọ́run ọba wa ṣàlàyé bí òun ti sọ di ànábì ọlọ́run nígbà tọ́lọ́run ọba pe Musa ní ibi òkè kan tó jẹ́ òkè Túr ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa pé Musa tó wá tọrọ àdúrà pé bọ́lọ́run ti ṣòun ní ànábí ọlọ́run kí ọlọ́run ọba ó tún bá òun ṣe ẹ̀gbọ́n òun tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá kankan náà tí í ṣe àrùn kó bá òun ṣe ní ànábí ọlọ́run ọlọ́run ọba wa ń fún wa ní information nípa pé bóun ọlọ́run ọba ti gbàdúrà Musa tóun sì sọ àrùn di ànábì ọlọ́run ọlọ́run ní wàwà hábìnà lọ́wọ́. wàwà hábìnà lọ́wọ́ rahmatulá. àkọ́wù àrùn náà. àkọ́wù àrùn nàlàkìyà. ọlọ́run ní àtàmúsá lóore àfúnmúsá ní ọmọ àyá rẹ̀ bùrọ́dà rẹ̀ tó jẹ́ àrùn ọlọ́run ni àwa ṣe ní ànábì ọlọ́run nípasẹ̀ Musa olàbísílẹ̀ ànábì ọlọ́run ọlọ́run wa ni mẹ́rùnrà mọ́tìnà ọlọ́run ni tó fàdá fi ṣe bẹ́ẹ̀ náà ni àánú wa ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún ìyẹn ni pé àánú ọlọ́run lọ́lọ́run fi máa ń gbàdúrà èèyàn èèyàn lè ṣàdúrà kọ́lọ́run máa ń gbàdúrà rẹ̀ ìtọ́lọ́wọ́n bá ṣe fún yẹn kì í ṣe pé ọlọ́run ṣàbòsí fún un déédéé lọ́lọ́run bá ṣe fún un ṣùgbọ́n ẹni ọlọ́run bá ṣàdúrà ọlọ́run bá gbàdúrà rẹ̀ kó kàn wí ọlọ́run kan ṣàánú òun ni so ọlọ́run ṣàánú òun ni ọlọ́run ni pẹ̀lú àánú wa ọlọ́run ni àwa ṣe fún Musa àwa sọ ọmọ ìyá rẹ̀ di ànábì ọlọ́run náà. واذكر في الكتاب ọlọ́run kúrò níbẹ̀ torí gbé níbi bíi lérèfé lérèfé òun ní sọ fún wa nípa àwọn ànábí ọlọ́run ọlọ́run náà sọ àwọn qualities tí ń bẹ lára àwọn ànábí ọlọ́run níbi ìlú tọ́lọ́run bá fẹ́ kí àwa náà ká kọ́pì ká kọ́ṣe àwọn ànábí ọlọ́run ọba yìí látara àwọn ìròyìn tí ń bẹ lára wọn ọlọ́run ìwà ànábí máa sọ fún àwọn ìjọ rẹ. ìwé tá a fi ránṣẹ́ sí ọ fi ṣàlàyé nǹkan fún àwọn ìjọ rẹ ṣàlàyé ànábì ọlọ́run ọba tí í ṣe Ismail so ànábì ọlọ́run ọba ni àwọn èèyàn ní orúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn alulkitab wọn ní Ishmael so ànábì ọlọ́run ọba Ismail yìí ọlọ́run ní kí òṣìṣẹ́ ọlọ́run ọba ó tún ṣàlàyé ẹ̀ láti inú kùránì fún gbogbo wa náà. ìnáwó kánà sọ̀rọ̀ kọ̀rí wájọ. ànábì ọlọ́run ọba yìí ìnáwó kánà sọ́ọ́dí kọ̀lì wáàdì tó bá ṣàdéhùn a máa mú àdéhùn ṣẹ lánàbí ọlọ́run yìí kì í ṣẹni tí ó promise tí ó wà ní fulfil promise ẹ̀ ànábì ọlọ́run ọba yìí ì máa ṣàdéhùn ì sì máa mú àdéhùn ṣẹ adẹ̀ka fún wa náà wípé ó sáré fún bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ fẹ́ du wípé òun ó ṣe sùúrù ó sì ṣe sùúrù ọlọ́run sánlẹ̀sán ó compensate ẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run bá fi àgbò ó fi rọ́pò pé kí wọ́n du so ìmọ̀ pé àdéhùn náà àsọ̀báwa náà pé wọ́n fẹ́ kárí quality yẹn ká mú dání látara anabi Ismail bó ti wà lára gbogbo àwọn anabi ọlọ́run náà nìyẹn ṣùgbọ́n ọlọ́run bá fi pín anabi Ismail lé nítorí dáadáa tó ṣe nígbà tó lọ́n pàṣẹ fún bàbá rẹ̀ náà. ọ̀kàlà rasulan nabiyya. ọlọ́ni anabi ismail látọ̀dọ̀ àwa ọlọ́run ọba àṣẹ ní ẹni tá a rán sáwọn èèyàn gbogbo àwọn tó bá lò àwọn tó jẹ́ àwọn júrìkù àwọn àràn kan ni wọ́n tó pé àwọn ni wọ́n jẹ́ àwọn ìran alárúbáwá tó ti lọ tó pé aláwọn àrùn alágbáwá tó jẹ́ pé ó ti lọ tẹ́kẹ́ àwọn tó kọ́ sẹ̀ wá tí wọ́n jẹ́ lárúbáwá tí wọ́n ti lọ àwọn júríìmù náà wà nínú nínú wọn so àṣàlàyé bí Ismail ti jẹ́ sí àwọn lárúbáwá fún wa sẹ́yìn so látara bẹ́ẹ̀ Ismail jíṣẹ́ fún àwọn èèyàn yìí ó jíṣẹ́ fún wọn ọlọ́run wa ní ìránṣẹ́ àwọn ọlọ́run ní Ismail. ọlọ́run ní ẹ̀dá àtúnṣe ní ànábí ọlọ́run ní Ismail ìjánabi ọlọ́run ni pé ọlọ́run ní àmọ́ ránṣẹ́ wá bá tí ó jẹ iṣẹ́ pé tá a sọ fún wípé tó bá wù fi jíṣẹ́ tó bá wù má fi jíṣẹ́ a kàn sọ iṣẹ́ yẹn fún revelation ó wà tí ó wà fún un ṣùgbọ́n bá jẹ́ rọ̀ṣúlá dandan ní iṣẹ́ tí wọ́n á gbé fún yẹn kò gbọ́dọ̀ má ṣe kí o kò gbọ́dọ̀ má fi jíṣẹ́ so now, makana. makana ya múru àmúhàmù ìsọ̀rọ̀. gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ gbogbo àwọn tí ọlọ́run rán sí gbogbo wọn ni máa ń pa láṣẹ pé kí wọ́n kírun nígbà tó ń jíṣẹ́ fún wọn. gbogbo wọn ni máa ń pa láṣẹ wípé kí wọ́n yọ zàká. نعم وكان عند ربه مرضيا so anabi Ọlọ́run ọba yìí kánà ìndà rọbì yìí màrúdíyà anabi Ọlọ́run ọba yìí ẹni tí Ọlọ́run ọba chúùsì ni ẹni tí Ọlọ́run ọba yàn ni lọ́dọ̀ Ọlọ́run so ń lọ anabi Ọlọ́run ọba yìí náà. wàá kó bí òkúta àbìnrin dẹ̀rí ọlọ́run ní wadhkur fil kitabi Idris ìwọ ànábì tún máa wá máa ṣàlàyé fún àwọn ènìyàn ọ̀rọ̀ nípa ànábì ọlọ́run ọba tí ń jẹ́ Idris ṣàlàyé ẹ̀ fún àwọn ènìyàn. ìnáwó kánà ṣe dé kọrin ìmọ̀bíyá. ọlọ́ni ànábì ọlọ́run ọba yìí tí ń ṣe Idris ọlọ́ni sì dín kán olódodo ni ìdẹ̀ tó máa gba ọ̀rọ̀ ọlọ́run ọba sódodo so àwa náà a gbọ́dọ̀ jẹ́ olódodo tí ó tún máa gba ọ̀rọ̀ ọlọ́run sí òdodo a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí ahọ́n lásán a gbọ́dọ̀ jẹ́ kí ìṣe wa kó máa bá ọ̀rọ̀ tí a bá ń sọ lórí ahọ́n ká dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run tá a bá ti bá pàdé báyìí ká máa tètè accept ẹ̀ ká máa tètè gbà fún ọ̀rọ̀ ọlọ́run ọba náà so ọlọ́run bá ní ànábí ọlọ́run bá ìsìdí kan. ọlọ́run ní ànábí lòun jẹ́ ń tiẹ̀ afúnláwọn ọ̀rọ̀ kan tá a pa láṣẹ pé dandan ni pé kó fi jíṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n bá fi jíṣẹ́ nǹkan tó dáa ni ọlọ́run ní aṣẹ́ ní nàbí yàn nàm. ọlọ́run ní wàrọ̀ fàánà ù màkánà àlìyàn ibi tá a bá tẹ̀síìrì dé nìyẹn mo dẹ̀ pé a ti ṣàlàyé àwọn nǹkan tí ó pọ̀ fún wa nínú tẹ̀fsíìrì rẹ̀ wípé ọ̀nà méjì òun ni àwọn àfáà pín sí níbi wárọ̀fà náà makana aliyah ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé ànábì yìí o iṣẹ́ retí máa ṣe sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ déédéé ìdajì gbogbo sẹ́ẹ̀rì tí àwọn tí ń bẹ lórílẹ̀ nígbà náà ń ṣe látara bẹ́ẹ̀ ọlọ́run bá wá ní pẹ̀lú ìrántí ètò ìrántí èmi ọlọ́run tí ìrántí yẹn dẹ̀ ń kún orí òṣùwọ̀n látara bẹ́ẹ̀ ipò rẹ ọjọ́ nǹkan tó ga nínú ìwé tí wọ́n ń kọ iṣẹ́ dáadáa sí so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn pé ọlọ́run ọba gbéga látara iṣẹ́ dáadáa èyí tó ṣe yí pé ó ṣe ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn gbà wípé màláìkà kan málákù kan òun ló jọ jẹ́ ọ̀rẹ́ òun àti Idris tó wá gbé Idris lọ sí sánmà tó wá gbé dé sánmà tán málákù ni mọ́ọ̀tì wá pa sí ibi sánmà kọ́dà àwọn akẹ́kọ̀ọ́ gbé málákù mọ́ọ̀tì gan ni ó wá gbé tó gbé Idris lọ sí sánmà àwọn akẹ́kọ̀ọ́ gbé gbogbo wọnú àlìjánná tí wọ́n wọ àwọn àtàn yìí kò sí kankan tí. Tí ó fìdí múlẹ̀ nínú rẹ̀ so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáà máa ń sábà pé wà yí pé lákèésì sí pé ká sọ pé wàá rọ̀fà anáwó makana aliyan ìtọ́lọ́wọ́ bá ń sọ nípa gbogbo àwọn ànábí ọlọ́run tó ń bọ̀ òun ni nípa qualities wọn àtọ́lọ́wọ́ bá fẹ́ ká kọ́ sí látara wọn àwọn alẹ́ kọ́ sí pé yẹn gun sẹ́mà lọ kò ṣeé ṣe so ọlọ́run sọ̀rọ̀ yín sá níbi kọ́dà kò sọ̀rọ̀ pé gun sẹ́mà lọ ń bẹ̀ ó sì gun sẹ́mà ọlọ́run sì gbé lọ sẹ́mà so látara bẹ́ẹ̀ ìtumọ̀ tó súnmọ́ jù nù àyà yìí náà ni pé ọlọ́run ọba gbé ipò rẹ̀ ga láti ara wípé ó ń sin lọ́n dáadáa táwa náà bá ń sin lọ́n dáadáa àwa náà ò ní kí ni o ipò gíga níwájú ọlọ́run torí pé ẹ̀rí pé wọ́n gbé lọ sí sánmà kò fìdí múlẹ̀ rárá láti ibi kankan ọ̀rọ̀ àwọn Israeli yaat òun náà ni gbogbo ẹ̀ látòkè tó fi dé rẹ̀ àti ọ̀rọ̀ pípa wà ń bẹ̀ àtọ̀rọ̀ tí ò fìdí múlẹ̀ òun náà ni ó wà níbẹ̀ so ṣùgbọ́n òjijì ọlọ́ba gun sánmà lọ ọba ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin tẹ́gbó ti bá àwọn ànábì kọ̀ọ̀kan náà ní àwọn sánmà kọ̀ọ̀kan wọn ànábì tó sì bá gbogbo náà ni wọ́n ti kú so wọ́n kàn wá bẹ́ẹ̀ ni wọ́n wà ní barisaku tí wọ́n níbẹ̀ gbogbo wọn ni wọ́n ti kú so àtọ̀ sí isa nìkan ìyẹn lè rí fìdí múlẹ̀ wípé ọlọ́run gbé lọ sí sánmà so gbogbo àwọn ànábì tó kú tó gbá gbogbo àwọn ànábì tó kú tó abẹ́rẹ́ fẹ́ẹ́ di ti Idris náà nílẹ̀ a gbọ́dọ̀ lè rí ẹ̀rí tí ó yanrantí tí ó wà mo lè máa gbé màkánù ààyè o lè má túmọ̀ ààyè a máa túmọ̀ ipò téèyàn ní mo jẹ́ pé màkánù tún náà òun náà a máa túmọ̀ ààyè a sì máa túmọ̀ ipò so lẹ́yìn wá gbà náà ibi tí a bá tẹ̀síìrì dé náà ni wàá rọ̀fà náà ń màkánà àlìyà wọn kọ́ ká díẹ̀ fún wa nínú àwọn àyà tí a fẹ́ túmọ̀ lónìí a wà sàlàyé wàá rọ̀fà náà màkánà àlìyà ibi tó kù sí so a máa ṣàlàyé ẹ̀ fún wa naam bisimilah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. الصالحين من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا فخرب من بعدهم خلف أداروا الصلاة أداروا الصلاة واتبعوا الشهوات يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratu Maryam Quran fifty three ọ̀nà níbi tí a ti dúró kó ló di pé a máa ṣe tẹ̀fsíìrì okay Quran fifty seven kó ló di pé aya fifty seven Quran nineteen aya fifty seven kó ló di pé a máa ṣe tẹ̀fsíìrì aya fifty eight ọlọ́run bá sọ fún wa níbi àyà fifty seven pé wọ́rọ̀ fún àná umakanan. wọ́rọ̀ fún àná umakanan àríyá. ọlọ́run ní àwa ni a ṣe àgbéga fún ànábì ọlọ́run ọba tí ń ṣe Idris. a lè ṣàlàyé fún wa pé àgbéga ìpínsọ́nà méjì lọ́dọ̀ àwọn àfáà àgbéga kan wà àlìmọ̀ọ́nà wíyù òun náà ni pé ipò rẹ̀ ga lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn dáadáa tó ṣe àgbéga ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlè ìsíyù òun náà ni téèyàn lè fojú rí téèyàn rí pé wọ́n gbé yẹn lọ sánmà ó dẹ̀ wà nù sánmà àwa ń ṣàlàyé fún wa lánàá nípa àgbéga méjèèjì òun là ń ṣàlàyé fún wa so àwa ń sáfẹ́ tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa wípé ìmọ̀ ọgbọ́n sánmà lọ ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé wọ́n á máa gun sánmà lọ tó jẹ́ pé lẹ́ni tó jẹ́ pé wọ́n máa jẹ́ ẹnì tó wà ní ààyè tó pé ọlọ́run ọba fi ṣe àpọ́nlé fún irú àwọn ẹni bẹ́ẹ̀ láti lọ sí sánmà sọ lára àwọn tí máa lọ sí sánmà. So, èyí tó jẹ́ pé inú àwọn ẹ̀dá tí ń bẹ láyé inú ẹ̀ làwọn àlìjànú wà àwọn àlìjànú wọn a máa gun sánmọ̀ lọ láti lọ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ nínú sánmọ̀ ló fi jẹ́ pé inú suratu jinn àyà ẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ́ẹ̀kẹsàn-án bẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa yí pé àwọn àlìjànú nígbà tí wọ́n ń confess ni fún òjíṣẹ́ ọlọ́run nípa àwọn agbára tí wọ́n ti ní tó wá jẹ́ pé gbàdúrà ń gbà nàbí dìde agbára yẹn wọ́n fẹ́ máa kúrò ní ọ̀dọ̀ wọn wọ́n wá ní àwọn o wọ́n ń ṣàlàyé fún wa nínú súrọ́tùlì jinn sọ àyà ẹlẹ́ẹ̀kẹjọ Quran 72. وأنا لمسنا السماء فوجدناها wọ́n ní àwa àlìjànú àwa ti jẹ́ ẹni tó ṣe wípé ìgbà tí wà nẹ́bí tí wọ́n gbé ọ dìde àwa ń lọ fọwọ́ kan sánmà pé ká tiẹ̀ débi tá a máa ń dé níbi sánmà. فوجدناها ملئت حرسا شديدا وشهبا wọ́n á ní ìtaari òun náà ni wípé sánmà yìí ó ó jẹ́ nǹkan tó ṣe wípé àwọn olùdáàbòbò ọlọ́run bá ti kó wọn síbẹ̀ kí làwọn olùdáàbòbò náà òun náà ni àwọn ìràwọ̀ tí ń bẹ lójú sánmà ọlọ́run ti sọ wọn ó ti wá kó wọn síbẹ̀ ó wá ṣe wọn ní nǹkan tí ó dàbí bọ́ǹbù tí ó lè máa jó àwọn àlìjànù tí wọ́n bá ti ń dé sánmà tí wọ́n bá láwọn fẹ́ wá máa gbọ́rọ̀ lóbi jẹ́ pé àwọn àlìjànù ni máa lọ gbọ́rọ̀ ní sánmà wọ́n sọ wípé nínú àyà èyí tó tẹ̀lé. wà á nà kúnlẹ̀ lọ́kùnrin mi ha. wọ́n ní kí wọ́n ànábì ò tó dé kódà àwọn lọ sánmà àwọn láwọn àyè táwọn ti máa ń jókòó bẹ́ẹ̀ táwọn ó jókòó táwọn ó ṣe àtẹ̀tẹ̀rẹ̀ táwọn máa gbọ́ nǹkan tí àwọn màláìka máa sọ. wà á nà lọ́kọ̀ wà á nà kúnlẹ̀ lọ́kùnrin mi ha bọ̀kọ̀ ìjà ní sáàmù. àwọn máa ń jókòó níbi àwọn àyè táwọn ti máa ń gbọ́rọ̀ ṣùgbọ́n báwọn ẹbí dìde ọlọ́run jẹ́ wọn máa gbọ́rọ̀ mọ́ ní sẹ́mà. فمن يستمع الآن يجد له شهابا وصدا. àwọn afọ àgbà pé gbogbo ìgbà tánàbí lò láti ìgbà tọ́lọ́run ti ṣe ní ànábí ọlọ́run tọ́lọ́run ti gbé dìde láàrin twenty three years yẹn tánàbí fi kú báyìí àwọn àlìjànú ò máa rí sánmà lọ láti lọ́ọ́ máa gbọ́rọ̀ ọlọ́run bá fi dáàbò bo kùránì kò fẹ́ kí nǹkan kan ó jẹ́ pé àwọn àlìjànú wà sọ pé àwọn gbọ́ kùránì láti sánmọ̀ wà pé wọ́n máa ń gbé nǹkan fún àwọn tí wọ́n jẹ́ àwọn onífá àwọn alágbègbà wọ́n máa ń gbé nǹkan fún wọn sánmọ̀ náà sì ti lọ́ máa ń gbọ́rọ̀ táwọn màláìka bá ń sọ láàrin ara wọn. àwọn màláìka náà dẹ̀ ní tí Kùránì bá ti sọ kalẹ̀ tí wọ́n mọ̀ ń parẹ̀ àwọn náà máa kà láàrin ara wọn. so ọ̀rọ̀ àwọn ọ̀bẹ ká lè jẹun kankan ó tiẹ̀ sọ pé òun gbé kí ni o Kùránì wà lẹ́yìn kọ́ lọ́wọ́ fẹ́ràn jìbìrì tọ́ba fẹ́ràn kò kí gbọ́nú sánmọ̀ tó já àwọn màláìka tí ó fi wá fànàbí àwọn àjọ náà dá wọn gbúsẹ́mà lọ ọlọ́run sọ́dọ̀ wọn kí wọ́n máa gbọ́ bàtà wọn gbúsẹ́mà lọ láwọn àsìkò yẹn wọn á rí i pé iná sàn ju àwọn ni wọn á máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ mọ́ ọ̀rọ̀ ilé ayé wọn á máa sọ fún àwọn onífá wọn táwọn yẹn wọn á máa sọ fún àwọn èèyàn lórílẹ̀ ayé sọ ọlọ́run bá fi dáàbò bo ẹ̀sìn rẹ̀ àwọn wàá kú tán àwọn pé wọ́n tún ti ń délé wọ́n tún ti ń gbọ́ àwọn kankan tó gbé ọlọ́dì complete Quran hmm. kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ fi kún mọ́ so látara bẹ́ẹ̀ wọ́n ní àwọn a máa wà ní àwọn àyè ìjókòó níbẹ̀ èyí tó jẹ́ pé náà bá wà níbẹ̀ àwọn a máa gbọ́ràn níbẹ̀ ṣùgbọ́n bàrà bí wàá dé wà máa yẹ sẹ́mi ilẹ̀ àná. ọlọ́run gbogbo ẹni ọlọ́run fẹ́ gbẹ́ àwọn àjẹmí ní ọlọ́run ní kí àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu àwọn àlìjánu ọlọ́run sọ fún ayé pé àwọn àlìjánu sọ pé ẹni tó bá lóun gbọ́rọ̀ ní ìsìn báyìí yóò máa rí àwọn nǹkan yóò máa rí àwọn nǹkan tó dàbí iná tọ́lọ́wọ́n bá ti kó síbẹ̀ tó ti lúgọ̀dẹ̀ tó pé ó ní ó máa jó níbẹ̀ so àwọn àlìjánu ló sọ bẹ́ẹ̀ so ìyẹn sàlàyé fún wa pé àwọn àlìjánu wọn a máa lọ sánmà kánàbí ò tó di ànábí ọlọ́run wọn lọ bẹ̀ lẹ́gbàá ànábí dá ànábí ọlọ́run ò lè débẹ̀ mọ́ tí islam tí kúránì fi complete lẹ́yìn ìgbà tí kúránì complete wọ́n tún wá ń lọ gbọ́ ọ̀rọ̀ láti kíni o láti sánmà ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá gbọ́ wọn a máa wá sọ fún àwọn onífá wọn wọn kàn ra gbọ́rọ̀ kan àwọn náà wàá fi bí ninety nine mọ wọn wàá máa parọ́ fún àwọn èèyàn so ẹ̀rí eléyìí náà fìdí múlẹ̀ nínú àwọn àdìsí so alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn tí máa ń lọ sí sánmà so lẹ́yìn náà ni isa abunu mariam òun náà. ọlọ sánmà sọlọ ọba yìí kò yé wa inú sùwàtún nìsa àyà one a mọ̀ wípé isa ọlọ́run gbé lọ sí sánmà ní Quran four one hundred and fifty eight ọlọ́run ní kí ká mọ̀ pé isa ọlọ́run gbé lọ sí ní nàmú. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà ni àwọn èèyàn ń sọ nípa wípé àwa o àti pa Isa bùnà Mariam lẹ́nu. ọ̀rọ̀ ni Isa tó jẹ́ pé jẹ́jì sí ọlọ́run ọlọ́run ni kí ló ṣẹlẹ̀ ọlọ́run wọ́n pa. wàlẹ̀ kọjá yóò ọlọ́run ni wọn ò pa rárá. ọlọ́run ni wọn ò kàn mọ́ àgbélébùú. kọ́lá kí n ṣe ìrànlọ́wọ́ ọlọ́run ní àwa la dàrú mọ́ wọn lójú tí ò fi yé wọn. wà á ní nàbẹ̀rẹ̀ náà tẹ̀lé pé òfin àfi ṣọ́ọ̀kì nínú. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ya pẹ́ẹ́nú ń bẹ̀ ọlọ́run ní tí ò yé wọn ni wọ́n ń sọ iyèméjì. àlàó bí ìmìnira ìlà tìbà ọ̀gbọ́n. ọlọ́run ni wọn ò ní ìmọ̀ kankan nípa rẹ̀ ọlọ́run ní afẹ́ ẹnu lásán òun ni wọ́n ń tẹ̀lé ọlọ́ni hundred percent ọlọ́ni wọn ò pa tí ò sí méjì ń bẹ. ọlọ́run á ní tá a ṣe ni pé rọ̀fà ọlọ́run ilé ọlọ́ni òun mú wá sọ́dọ̀ òun ni bá ní rọ̀fà ọlọ́run ilé ìyẹn ọlọ́run kan máa mọ ṣàlàyé fún wa tí ò sí èmi tí ò sí dàrú bẹ́ẹ̀ ọlọ́run rọ̀fà ìsa ilé ìdọ́mímì ẹ wá sọ́dọ̀ ọlọ́run àwọn kan wà gbẹgbẹ ọlọ́ngbé ìsá náà ga ni wọ́n ní ọlọ́ngbé ìsá ga ni ṣé ọ̀rọ̀ gíga là ń sọ níbi bíi ọ̀rọ̀ pé wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ pààyàn má gbélé bù ẹ̀yọ́ ṣé ọ̀rọ̀ pé kéèyàn wá ga láwa sọ ń bẹ̀ wọ́n ẹ̀rọ sọ́wọ́n gíga náà wọ́n sọ ìtòfà nìyẹn táwọn kan sọ yìí pé ọ̀rọ̀ gíga òun ni wọ́n ń sọ ń bẹ̀ àwọn tó máa ń sọ ọ̀rọ̀ yẹn inú ẹ̀ ni àwọn amadisi wà wípé ọlọ́run ọba ò lè gbé ẹnìkankan lọ sí sánmà. Si pé ẹnìkan ò lè lọ sí kíni o ẹnìkan ọlọ́run ò lè gbé lọ sí sánmà ẹ̀rí wọn wà ní sọ́tù ìsọ̀rọ̀ Quran seventeen ayah ninety three ẹ̀rí tí àwọn tí wọ́n jẹ́ àwọn amadisi máa ń lò láti sọ wípé ọlọ́run ọba ò lè gbé ẹnìkan kan lọ sí sánmà. àwòrán kúrò nàlákàbà ètò ìròyìn tó àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nílùú Maka wọ́n wá béèrè àwọn nǹkan lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sọ wọ́n lè bẹ̀rẹ̀ fún wa láti bí aya ninety kó lè bá yé wa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n wá béèrè nǹkan lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run. نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا wọ́n ní wọ ànábì àwọn ò lè nígbàgbọ́ sí ọ láéláé tó abẹ́ ká nígbàgbọ́ sí ọ wàá jẹ́ kí omi ọ máa sàn jáde torí ilẹ̀ maka ilẹ̀ tó jẹ́ wípé kò sí omi àyàfi omi zẹ́mzẹ́m ló ń bẹ ń bẹ̀ wọ́n á ní afẹ́kọ́jẹ́ pé kí omi ọ sẹ́ jáde ńlẹ̀ ẹ̀lẹ́ kó máa sàn káàkiri ilẹ̀ maka. أو تكون لك جنة من نخيل gbígbin nǹkan nílẹ̀ mẹ́kà ó máa ń ṣòro àwọn àni àbí tó bá pè wà níbí bá jẹ́ pé ó ní oko kan tó jẹ́ pé gbogbo wọn àmọ́ jẹun bẹ́ẹ̀ tó yẹ yóò jẹ oko igi làbídùn tí ó jẹ oko ibi wà inabi tí ó jẹ ti grape tí ó jẹ èso èyí tí a lè máa jẹ pé a àti inab àti làbídùn so tí ó yẹ pé yóò wà nínú oko yẹn a lè máa kà jẹ. oko yẹn kọ́ àwọn máa jẹ́ pé yẹn lásán ni ó wà wá gbogbo àwọn bí àárín oko yẹn kómi ó tún wà ń dáadáa tá a lè máa rí omi ń náà. àwọn sọ bẹ́ẹ̀ náà ni amta. sàfàn àbí kó jẹ́ pé sánmà yìí kó di nǹkan tó ṣe yí pé wà á. ètò peter sábà àkàrà zàǹtà àlẹ́yìn kí sábà. òun náà ni pé kó jẹ́ pé wà á pín sánmà sí yẹ́lẹ́yẹ́lẹ́ àbí kó mú sánmà kó jẹ́ ó jábọ́lé wa lórí gẹ́gẹ́ bó ti sọ wípé ó máa jábọ́lé wa lórí afẹ́ bẹ́ẹ̀. àwòtá tí àbí ńlá ìwẹ̀ ìmọ̀lẹ́ ìkẹ̀tì kan bí náà. àbí jẹ́ wípé ọ̀ọ́lọ́ jẹ́ tí ó wà àbí kí sánmọ̀ ó mú wá pẹ̀lú ọ̀rọ̀ kọ́lọ́wọ́n bó wá àtàwọn màláìkà kí wọ́n jọ máa bọ̀ báyìí tí wọ́n jẹ jẹ́ mọ́ tí wọ́n jọ sọ̀kalẹ̀. àbí kó jẹ́ pé ilé kan wà tí wọ́n kọ́ fún ọ táàrí ilé yẹn tó jẹ́ pé ilé yẹn ó jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì ńláńlá ni wọ́n fi ṣe àwòtárò fi sàmà. ẹ̀rí tí wọ́n wá ní pé àwòtárò kan fi sàmà ì ẹ̀rí àwọn amadisi yẹn ni pé àbí kó ogun sánmà lọ àbí ogun sánmà lọ nam. wàhálà nínú mi náà lè rò pé yíyé ó ní àwa ò lè nígbàgbọ́ sí ìmọ̀ gùnsámà lọ ẹni wà ló gùnsámà lọ òkè bá nígbàgbọ́ sí o kádóre nígbàgbọ́ sí i kíní ọ. hatta tunazzila alayna kitaban naqra'u. ọ wà máa mú bọ̀ láti sánmà ó mú ìwé kan dání tá a máa kà. tọ́gbọ́dọ̀ hmm. mú dání. qul subhana rabbi. ọ wá ní mímọ́ ni fún ọlọ́run ọba. hal kuntu illa bashara àlìkúntù illa abáṣọrọ mi ò jẹ́ nǹkan kan àyàfi abara. ilà abáṣọrọ rọ̀ṣúlà. abara ni mo jẹ́ mo sì jẹ́ òjìṣẹ́ ọlọ́run àwọn sọ wípé nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ tí wọ́n sọ fún un pé aotẹ́rìkọ́pì sàmáì kó o gun sánmà lọ yẹn ànábì wàá fèsì pé abara tó jójìṣẹ́ ni mí àwọn sọ pé abara tó bá ti jójìṣẹ́ kò lè gun sánmà lọ nìyẹn láéláé ìgbésẹ̀ òwúrò ìgbé ẹ̀dẹ̀ pé. Ìsá ní òjíṣẹ́ bóun lẹ́dọ̀ wá sọ pé Ìsá gùn sẹ́mà lọ. wọ́n ṣàlàyé fún wa wípé gbogbo nǹkan tí àwọn kèfèrí béèrè yìí kò sí tọ́lọ́wọ́n bó lè ṣe nu gbogbo rẹ̀ so mùjíza ni wọ́n bè lọ́wọ́ àwọn ànábì ọlọ́run bẹ̀tẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ò lè dá mùjíza mú wa ilá bikini ọ ilá bi iznilá tí wọ́n bá bè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú mùjíza wá ìránṣẹ́ làwa àwa ò tó mú mùjíza wá tí mùjíza ó bá wá kí ni ó pẹ̀lú kí ni ó. wàlẹ̀ ká lẹ́lẹ̀ àyíǹda tí ọ̀gbìn lóṣù tó. àwa ò lágbára ká mú mùjíza wá fún yín nusrat Ibrahim à lágbára ti mú mùjíza wá fún yín. ìlà bìrì bìrì yá. àyàfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní tẹ́tí mẹ́pẹ́ àwọn onírọ̀sùn wúlá nìyẹn báṣára ń rọ̀ sùn kí ni pé wọn nítorí pé ọrọ̀rùn fọlọ́ ní fáwọn òṣìṣẹ́ ọlọ́run ṣé gbogbo àwọn eléwàá ni ìdí ẹ̀gá lè ṣe fúnra rẹ̀ wà bẹ́ẹ̀ ó lè dáko àwọn èèyàn lè dáko tí wọ́n fi omi síbẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣé lẹ́yìn wàá ṣe ìlàdọ́dọ̀ ọmọ èèyàn ọmọ èèyàn lè dá sí tí ó gbà ko tí ó dẹ̀ fomi síbẹ̀ tó ní ọmọ sàn bẹ́ẹ̀ ẹ̀ kádọ́ wa sọ pé nípa ọlọ́run so náà fi sọ fún wa pé nǹkan tẹ́ ẹ mú wá ṣubú àmì tó rújú láti fi wá ṣe gan-an kọ́ ayé ogun lọ ọkàn àmúkúra ni ó kan so èèyàn lè lọ mújísà ni tó gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba fáwọn ànábì rẹ̀ ṣùgbọ́n àwọn ò lè ṣe fún ara wọn eléyìí ò kì í sẹ́ẹ̀rì táwa lè so látara bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé fún wa wípé a mú ẹnì kejì tí ó gun sánmà òun Mariam ẹnì kẹta bá mú gun sánmà òun náà ni ẹ̀yin tẹ́ jẹ́ amadi ṣẹ̀ṣẹ̀ pé èèyàn lè gun sánmà lọ ó bì pé ẹni nígbàgbọ́ nínú ìsìnrọ́rù nìyẹn wàlìmíràn ẹ̀yin gbàgbọ́ mẹ́ni ẹ̀ràn tó bá níbi gun sánmà lọ àdìsí tó dára ni tó yẹ kó dídí dẹ́bẹ́ takò tẹ́ bá lẹ́yìn kan lè gun sánmà lọ ànábì kan tó bá gun sánmà lọ ní ìsìnrọ́ àti mìíràn jì nǹkan so látara bẹ́ẹ̀ ànábì nígbà tí ọlọ́run bá mú láti kéjì bí lò wá bá láti mọ́sálásí tó jẹ́ káàbá ó dẹ̀ mú lọ sí masalasi tó jẹ́ Jerusalem ibẹ̀ òun náà ànábì ti kírun fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ti kú gbogbo wọn ni wọ́n wá síbẹ̀ tí wọ́n kírun lẹ́yìn ànábì àdìsí fìdí ẹ̀ múlẹ̀ kọ́lẹ́bí tí wọ́n tó àwọn ogun sẹ́mà lọ tí wọ́n bá wọn ní àwọn àyè tí wọ́n wà ní sẹ́mà ìyẹn sàlàyé fún wa yìí pé téèyàn bá wà ní barizaku ìyẹn lè kọ́kọ́ wà láàyè kan tí ó tún bọ́ sí àyè míì torí pé ìsẹ̀mí ti bẹ̀ lágbára ju ìsẹ̀mí ilé ayé lọ láàrin ìṣẹ́jú àyá èèyàn lè kú omi kan tí ó dẹ̀ bọ̀ síbòmí so nínú barisaku so látara bẹ́ẹ̀ ànábì ní súnmọ́ òtí túbi dáàbà tí dúnàlì bàgùlì wọ́n mú wá bá mi dábà kan so èyí tó jẹ́ pé kò tó bágínú òun náà ni dábà tí wọ́n mú wá bá ànábì òun náà ni ẹṣin àlìbùrọ́ọ̀kù òun lànábì gùn wà fún kọ́lì ìmáàrì ó kọjá ìmọ̀ ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ṣùgbọ́n kò tó ìbàkan ẹranko kan náà ń pè bẹ́ẹ̀ so anabi ni fa omilitu ale wọ́n gbé mi sórí rẹ̀ fantalakọ bíi jibiril ata ata sama adunia jibiril wa mú mi lọ tá a tún fi dé sánmà ilé ayé àdìsí bukọrí nìyẹn so látara bẹ́ẹ̀ ìyẹn sọ fún wa pé òṣìṣẹ́ ọlọ́run ọba náà ìgbà tó bẹ́ẹ̀ lọ gba ìrún wá ní sánmà ogun sánmà lọ ó dẹ̀ padà wá láàrin ìṣẹ́jú àyà láàrin alẹ́ sílẹ̀ mọ́ ọlọ́run bá fi ṣe mújísà ànábì gùn lọ. so lẹ́yìn wá gbà náà ẹnì kẹrin tó gùn tó gbé ọlọ sánmà ó sì tún padà wálẹ̀ ìkànnì àwọn sọ̀hábà ni amínú múnú fún ayọ̀rọ̀ nínú àwọn sàábé ànábì sálàm àwọn tí wọ́n jẹ́ àwọn sàábé ànábì yìí à ń pe àwọn kan ní alùsùfà nínú wọn wá ní àwọn tó ti há Kùránì tán wọ́n pọ̀ gan ànábì wa fẹ́ lọ báwọn èèyàn kan ẹnìkan wá bá ànábì náà àwọn ẹni ńlá alárúbáwá ó ní kí ànábì kó yan àwọn èèyàn tẹ̀lé òun kí wọ́n wá lọ bá àwọn èèyàn kan tí wọ́n tóbi kí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ wípé òun mọ̀ wípé gbogbo àwọn ará yẹn wọ́n máa accept Islam ànábì wa kó gbogbo àwọn tó ti há Kùránì pé kí wọ́n tẹ̀lé àwọn tẹ̀lé ìgbà tí wọ́n tẹ̀lé nìyẹn tí wọ́n wá ń lọ lọ́nà àwọn alágbára kan tí wọ́n ò gba Islam wọ́n wá dá wọn lọ́nà wọ́n wá pa gbogbo yẹn là ń pè ní pé bírù mahuna kànga kan wà dáńpé ní bírù mahuna ogun gásíwájú bírù mahuna ànábìrin àwọn èèyàn sẹ́ni wọ́n pa àwọn tó wá kó wa nìkan ẹni náà ábìrì múnú fún ayọ̀ tó jẹ́ ẹrú fún Abubakar onílé onáàjẹ́ kan náà tó wà ń bẹ́ ìjọ náà wọ́n wá pa gẹ́gẹ́ bíi ìṣàbùnú olúwa bó ti gbọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ bàbá rẹ̀ sọ èyí tó jẹ́ wípé ó ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n wà nínú bírù mọ̀ọ́wú náà níjọ́ náà wọ́n pa gbogbo wọn wọ́n ti pa amiru bùnú fọ ayọ̀rọ̀ yìí náà wọ́n ti pa wọn náà ẹ wà á rí ẹnìkan náà àwọn sọ̀hábà àwọn amúlẹ́rú òní amiru bùnú umayya wọ́n mú òun tiẹ̀ wọn ò pa sọ ẹ rí ìgbà tí wọ́n wá pa á láàrin gbogbo àwọn òkú tó wà lẹ́ẹ̀lẹ́ẹ̀ ó wá rí àwọn kèfèrí yẹn wá rí wípé òkú kan níbẹ̀ ó wá lọ wọn ọmọ tó ń gbé lọ sókè wọn kàn gbé lọ tó ń gbé lọ sí òkèlókè sánmọ̀ lọ lókèlókè bàtà lẹ́yìn pé eléyìí ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn táwọn dé mọ́lẹ́ mùsùlùmí ni wọ́n á béèrè pé èwo nínú yín tí òkú òkú ẹ níwó nínú ló lọ òkè yìí ẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ náà ni amir bin tufail òun wà ń képe ìjọ náà so òun náà padà tún wá confess nígbà tó di mùsùlùmí so àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n padà confess nígbà tó di mùsùlùmí pé nítòsílẹ̀ ni. sọ pé ada amúlù bínú fún ayọ̀rọ̀ ẹ̀ tó ń lọ lókè ẹ̀ ní gbogbo ìgbà lẹ́pẹ́ ìkànnì àwọn sọ̀ abá lòun ó ní fún ayọ̀rọ̀ nìyẹn ó ní fún ara àwọn báyìí òun rí báyìí pé bí òun sì ń wo báyìí òun sì ń wo báyìí ó sì lọ pẹ̀lú bọ́dí ẹ̀ kó tó wá da padà wálé lẹ̀ sùnmọ́ wúdi à kó tó wá da padà wálé lẹ̀ so àdìsí tó fìdí múlẹ̀ ni so tí ò sí eléjì bẹ́ẹ̀ ó wà ní Bukhari so fi báàbí gẹ́sọ̀tì rọ̀jẹ́ so látara bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ọmọ èèyàn inú àwọn sọ̀hábà ó ní kọ́ lọ sókè ìgbà tí wọ́n pa tán ó sì padà wálé wọ́n dẹ̀ fáwọn ẹbí ní irú ìgbà tí débẹ̀ so àwọn ẹbí yóò dẹ́ sọ pé òótọ́ ni tí wọ́n sọ tí ò sí eméjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àlìjànú Isa abunu Mariam anabi àti sọ̀hábà tá a sọ yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀nà so ẹni karùn-ún tí wọ́n lè máa kà mọ́ ọ̀nà ni Idris tó bá jẹ́ pé ẹ̀rí tí wọ́n mú wá ká ló bá fìdí múlẹ̀ ni so ọlọ́ba fi ń ṣàlàyé fún wa wípé Idris o ọlọ́ni ọlọ́ni àwa la gbéga lọ síbi àwọn ààyè tí ó ga ọlọ́ni àbí àwa la fún ní ipò tí ó ga so nam. ọlọ́run wa ń ṣàlàyé fún wa wípé gbogbo àwọn ànábì ọlọ́run dárúkọ yìí أولئك الذين أنعم الله عليهم. ọlọ́ni gbogbo wọn padà yányán àwọn ni àwọn tó ṣe wípé a ní ara lọ́wọ́ àléhìn ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn lé wọn lórí àwọn ànábì ọlọ́run yìí ọlọ́run ṣe ìdẹ̀kùn lé wọn lórí ọlọ́run ní mẹ́ àlùbáyà níyà ọlọ́run ni àwọn wo ní ìyàn. ìlànà ìyàbí ọlọ́run ní gbogbo wọn pátá yẹ́yẹ́ òun náà ni wọ́n jẹ́ ànábí ọlọ́run ọlọ́run ṣèlẹ̀kùn ni wọn lórí pé kò sípò tó kò sípò tó tó ipò àwọn ànábí ọlọ́run ọlọ́run ṣe wọ́n ní ànábí ọlọ́run so ọlọ́run pé mínà nàbí yìí àwọn tó ń jẹ́ ànábí ọlọ́run ọlọ́run wa ní ìbúrọ́dì ọlọ́run ní mẹ́rin ọlọ́run ní láti ara ọlọ́ni tí wọ́n jẹ́ gbogbo wọn ni wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ ádámọ̀ kò sí ẹ̀kan náà ànábì ọlọ́run ọba tí èsè kí ni o àrọ́mọdọ́mọ ádámù níyẹn náà bàyánù ni gbogbo wọn ni wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ ádámù ṣùgbọ́n wọ́n á ní àlè sọ pé mẹ́ńsùrì yàtì ádámù nínú àrọ́mọdọ́mọ ádámù àtọ́bẹ́ ìyẹn ni pé àrọ́mọdọ́mọ ádámù ò ní pé àṣẹ ádámù lánàá bí ọlọ́run àwọn tó wá ń bọ̀ wà lẹ́yìn ádámà ìdírísì ni wọ́n gbà yìí pé ó wà ń yẹn ìdírísì o ó jẹ́ ìkan lára kíni o àwọn àrọ́mọdọ́mọ ádámà tó jẹ́ wípé òun jẹ́ ànábì ọlọ́run náà. lẹ́yìn wá àgbà náà àwọn tí wọ́n tún jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn dẹ́gbẹ́ níjà ànábì ọlọ́run òun náà ni àwọn tó tún wà lára àwọn tá a gbé sínú ọkọ̀ pẹ̀lú núhù àwọn kan wà tá a gbé sínú ọkọ̀ pẹ̀lú núhà àwọn kan ní ànábì ọlọ́run tá a máa sọ ń bẹ̀ yẹn a lè pè ní kí ọ ànábì Ibrahim ọlọ́run ọba ní àwọn kan wà tá a gbé sínú ọkọ̀ pẹ̀lú ànábì Ibrahim wà bẹ́ẹ̀ nínú ìbàdí àwọn bàbá rẹ̀ kékeré àwọn wà ní ọkọ̀ ojú omi yẹn nígbàdí àwọn bàbá rẹ̀ tí wọ́n wà ní ọkọ̀ núhù bẹ̀dá wọn míì náà tún wà bẹ́ẹ̀ dọ́lọ́ọ̀nù sí wọn ànàbí ọlọ́run kébíkẹ́ sí náà ṣáà ìlọ́nà bá sí ànàbí ọlọ́run nìkan. àwọn kan náà tún wà ní ọkọ̀ núhù yẹn náà tó pé àwọn ọmọ núhù mẹ́tẹ̀ẹ̀ta wà ń bẹ̀ ọmọ mẹ́ta ni núhù ló wà pẹ̀lú ẹ̀ ìkan náà ọmọ ètò But ọmọ mẹ́ta amu yáfísù àti sáàmù ọmọ mẹ́ta ló wà pé àwọn míì náà tún wà nínú àwọn èèyàn tó gbà fún núhù táwọn náà wà ní ọkọ̀ ojú omi yẹn náà so ọlọ́run ọba yọ àwọn tẹ́jà àwọn ànábí ọlọ́run látara àwọn tí ọlọ́run gbé sínú ọkọ̀ ojú omi pẹ̀lú kí ni o pẹ̀lú núhù Ibrahim náà ṣe kí ni o ó sì wà bẹ̀rẹ̀ tí Ibrahim lànà bí ọlọ́run tó hàn jù láàrin àwọn yẹn náà. ومن ذرية إبراهيم ومن ذرية إبراهيم bẹ́ẹ̀ náà ni ládàra àwọn àrọ́mọdọ́mọ Ìbíráhímù ọlọ́run ọba ṣe Ibrahim lánàbí ọlọ́run ọlọ́run ọba ṣe Isaac lánàbí ọlọ́run látara Ibrahim ọlọ́run ṣe Ismail lánàbí ọlọ́run látara ìṣe látara eh, àwọn ànábí ọlọ́run tó gbọ́ látara Isaac but Ismail ànábí ọlọ́run yọ látara Ismail. but Ismail ọlọ́run Ibrahim Ibrahim náà ní Isaac ọlọ́run yọ látara rẹ̀ àwọn ànábì ọlọ́run á pọ̀ lára Isaac lọ ọlọ́run níbi dákọ̀ Isaac ọlọ́run ní kíni ọ. wa Israel ọlọ́run Israel ní eh, oní Yakub Yakub yìí Isaac ló bí àwọn tiẹ̀ náà ní kíni ọ ọlọ́run ọba pọ̀ bẹ́ẹ̀ ní òun náà látún wá rí látara kíni o látara yakubu ibẹ̀ ni musa ti wá ibẹ̀ ni haruna ti wá ibẹ̀ ni zakariya ti wá yahaya isa gbogbo wọn báwọn ibẹ̀ ni wọ́n ti wá sọlọ́n bá ní àwọn eléyìí tá a tún yọ wọ́n látara àwọn ànábì ọlọ́run. ọlọ́ni àwọn tó ṣe wípé mímọ́ ni àdéhìnà wàjìtàbẹ́yìnà wọ́n wà nú àwọn tó ṣe pé àwọn ọlọ́run ọba àfọ̀nàmọ̀ wọ́n wàjìtà báyìí náà àwọn ọlọ́run ọba àdẹ̀tún ṣe wọ́n ní ànábì ọlọ́run so ọlọ́run ọba ó fọ̀nàmọ̀ àwọn èèyàn yìí ó ṣe wọ́n ní ànábì ọlọ́run ọba so wọ́n máa kà fún wa inú sọ́tọ̀ àní am láti lè sọ pé àwọn ànábì ọlọ́run kí àyà yóò tún lè bá yé wa dáadáa láti lè tún lè mọ àwọn ànábì ọlọ́run bọ́lá wọn bá ti dárúkọ wọn níbẹ̀ láti sọ́tọ̀ àní am Quran six Quran seven eh, aya eighty three so àwọn anabi Quran six ni aya eighty three so ọlọ́run ọba tún ṣàlàyé àwọn anabi ọlọ́run ọba fún wa láti lè bá a mọ̀ wọ́n dáadáa ọlọ́ni wà tílíkà òjàtún. àtìrẹ̀kà òjàtún náà àtọ̀yìnà ìbẹ̀rọ̀ ọlọ́ni gbogbo àwọn àwíjàre wa lórí àwọn ènìyàn ọlọ́ni àtẹ́yìnà á ìbìrọ̀ im ọlọ́ni á fún ìbìrọ̀ yìí. ọlọ́ni àwọn ọlọ́run ọba á fi tọrẹ fún ìbìrọ̀ im fún lórí àwọn èèyàn rẹ̀ ọlọ́ni amújà wà lé wọn lórí pé Ibrahim jíṣẹ́ fún yín o. ọlọ́ni àwa là ń gbé ga dàrájà tìǹù. suratu an'am eighty three àwa là ń gbé ga darajatin man nasha'u ipò àwọn tó bá wù wá àwa lọ́run ni àwa là ń gbé ga àwa là ń gbé ẹni tó bá wù wá ga nípò náà. ọlọ́run ọba rẹ ọba ọ̀jọ̀gbọ́n ni ọba olùdájọ́ ni ọba tó mọ̀ ni náà. ọlọ́ni àwa la fi tọrẹ fún anabi Ibrahim afuni Ishaq. wàhálà kúrò. ọlọ́ni àwọn aláfáà anábì Ibrahim ní Yakub. ọlọ́ni gbogbo wọn pátá yẹn yẹn la fi mọ̀nà àti wọn lánàbí ọlọ́ni tá fi mọ̀nà. ọlọ́run ti ṣàlàyé ti àwọn àrọ́mọdọ́mọ Ibrahim Nuhu náà àdáyéná mi Ibrahim àfọ̀nàmọ́ Nuhu síwájú kí ni ó Ibrahim ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim lẹ́wọ́n máa pè nínú àrọ́mọdọ́mọ ọ̀rọ̀ ànábì Ibrahim lọ́wọ́ máa sọ nínú àrọ́mọdọ́mọ tó yẹ pé àwọn yẹn gba ọ̀dọ̀ Yakubu wá òun ni kí ni dáhùn Suleimanu ń Yusuf wà ń bẹ. Musa ń bẹ ń bẹ. Bẹ́ẹ̀ náà ni Haruna ń bẹ ń bẹ. Ọlọ́run ní bí àwa ọlọ́run ọba bá a ti máa ń ṣẹ̀san fún àwọn tí wọ́n bá jẹ́ ẹni dáadáa ọlọ́ nínú àwọn tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ Yakubu onáà ni Zakariya wà ọlọ́ ni Yahya onáà tún wà ń bẹ́ẹ̀ ọlọ́ ni Isa ló jẹ́ sísọ onáà tún wà ń bẹ́ẹ̀ ọlọ́ ni Ilyas náà ọlọ́ ni ó wà ń bẹ́ẹ̀. ọlọ́ ni gbogbo wọn pátá yányá mina sọ́ọ̀lì yìí nínú àwọn ẹni rẹ̀ òní wọn wà. àwọn ànábì ọlọ́run tó wá dá yàtọ̀ táwọn èyí ṣe tẹ́gbẹ́ àwọn tún dá yàtọ̀ ní titi wọn nínú Ismail so nínú àrọ́mọdọ́mọ kí ni ọ àrọ́mọdọ́mọ Ibrahim ní direct ló ń ti wá so àwọn dáadé kọ́kọ́ gbà lókè yẹn àwọn ní lineage pẹ̀lú kí ni ó lóòótọ́ àrọ́mọdọ́mọ kí ni Ibrahim náà ni wọ́n direct náà. ọlọ́run wa ismail ó ní àwọn ànábì ọlọ́run ọlọ́run iliyasa a ní àwọn ànábì ọlọ́run àwọn a yọ lọ́tọ̀ wà yúnus tó àwọn ànábì ọlọ́run bọ̀ tọ̀tọ̀ ọlọ́run wà bẹ́ẹ̀. ọlọ́run bẹ́ẹ̀ ni òun náà dá wà ni ànábì ibrahim kọ́ ló ọmọ ìyá ẹ̀ ẹ̀ tó jẹ́ pé so àwọn eléyìí dá tún ní nínéjì tiwọn wọn wà lọ́ndà yakub torí ọlọ́wà fi kíni o ọlọ́wà fi dá wọn sọ lọ́tọ̀ so àwọn yẹn náà ní ibi tí wọ́n gbà lọ lọ́dọ̀ títí wọn. nam. ọlọ́ni ikọ̀ kan wọn làwọn ọlọ́run ọba gbé ọlá fún ju àwọn ẹ̀dá tí wọ́n bá lògbà lọ. nam. wàá ní abá ìhìn ọlọ́ni látara àwọn bàbá tó bí gbogbo wọn. ọlọ́ni láti àwọn àrọ́mọdọ́mọ wọn. àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wọn ọlọ́ni agbé wọn lọ́lá ju gbogbo wọn lọ ó kọ tí wọ́n wá ju táwọn yòókù lọ. wọ́n ti tàbá iná wọn. ọlọ́run ni a ṣe wọ́n ní ànábí ọlọ́run ọba. wàhálà iná wọn ìlà sọ̀rọ̀ ọlọ́run ni a dẹ̀ wá tọ́ wọn sọ́nà àbí a ṣàlàyé fún wọn tán yányán ọ̀nà tí èèyàn máa ń gbà débi ojú ọ̀nà tó dúró tọ́tọ́ ọlọ́run ni a ṣàlàyé ẹ̀ fún wọn tán yányán náà. ọlọ́run ní eléyìí ní gbogbo àwọn tá a kà á lẹ́ eléyìí àwọn ní ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run. yàdí bí ìmọ̀-ìyànṣá obìnrin bá dì. ọlọ́run ní ọlọ́run bá fẹ́ bá fẹ́ fọ̀nà mọ̀ọ́yàn ọlọ́run bá máa fọ̀nà mọ̀ọ́yàn látara àwọn àmọ̀nà yìí. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ nàbí ọlọ́run ọba ìkárà àwọn náà bá sọ pé ẹbọ ni wọ́n bá lọ ṣe ni. ọlọ́run ní gbogbo tí wọ́n ṣe ń sẹ́lẹ̀ mi ọlọ́run bàbá jẹ́ táwọn ìpínlẹ̀ wọn lọ sí ẹ̀bọ̀n ní gbogbo àti sàwọn ẹlẹ́sàn àtàwọn níbi gbogbo wọn jẹ́ ní ẹ̀sà wọn jẹ́ ní àpọ́nlé wọn jẹ́ ní pàtàkì tí wọ́n ju gbogbo àwọn ẹgbẹ́ wọn lọ làwọn náà máa wò wípé bàdá ju àwọn ẹgbẹ́ wa lọ káwọn náà wá ṣẹbọ tí wọ́n fi lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ṣẹ́ wọn lò wọ́n bàjẹ́. أولئك الذين آتيناهم الكتاب wọ́n gbogbo àwọn tá a kà á lẹ́ẹ̀lẹ́ e ọlọ́run ni a fún wọn ní ìwé. ọlọ́run ni a ní wọ́n máa dájọ́ láàrin àwọn ènìyàn àwọn ni wọ́n máa jẹ́ ọ̀gá tí wọ́n máa dájọ́ gbà bá wà láyé. ọlọ́run àwọn lánàá bí ọlọ́run. yàtọ̀ bí àhà ọlọ́run ní tí àwọn àwọn yìí bá wá sọ wípé àwọn ṣe kèfèrí pẹ̀lú àwọn nǹkan yìí. ọ̀gọ̀dọ̀ wa kálá bí àkọ́wé. ọlọ́run náà kọ́ba lẹ́wọ̀n ọlọ́run ni a ti gbá àwọn èèyàn kan kalẹ̀ tẹ́ pé wọ́n máa gbà. kọ̀ọ̀mọ́ láìsọ̀ bí a tí wọ́n bá lọ́wọ́ gbà ọlọ́run ní àwọn kan ti wà tá a ti kádà pé àwọn ọmọ gba ọ̀rọ̀ yẹn wọlé tí ẹnìkan bá lọ́wọ́ gbà ọlọ́run ní kálà káwọn kan sọ ọlọ́ni àti ṣe síbẹ̀ náà ọlọ́ ọlọ́ àyíká lẹ́dí. ọlọ́ àyíká lẹ́dí ìlànà ọlọ́ni gbogbo àwọn àlẹ́bí ọlọ́run yìí lọ́lọ́run ti fọ̀nà máa. fàbíhùdá òun kò jáde. ọlọ́run wa ní ìwà ànẹ́bí náà ìtẹ́bi ìbí ìdáhùn ìtọ́lọ́mọ kì í kọ́ wọn láti wájú wa tọ́ ọ bá ti gbọ́ ọmọ tẹ̀lé làwọn afáàbí sọ fún wa pé ntọ́ bá ti ṣẹlẹ̀ níwájú tó jẹ́ òfin iwájú òfin wa ni ayàtọ̀ máa ń lò nìyẹn àyàfi ìgbà tó fi wọn bá tó dé tó tó sọ pé eléyìí wa ti yí padà bí àwọn ànábì ọlọ́run kan bá ti ń ṣe níwájú ọlọ́run bá kọ́ sàlàyé fún ànábì tó bá ṣe dé òun náà wà máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì wà máa fi àwọn àfikún ọlọ́run wà máa yọ àwọn àyọkúrò ń bẹ̀ lọ́wọ́ sọ pé ntí wọn bá ti ṣe yẹn ẹ̀ máa ṣe. ọlọ́run pé ntí wọn bá ṣe ká máa ṣe bàdàbà tó yí padà wọ́n gbá rẹ̀ wọn ò tún ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n lọ́wọ́ sọ lásán òun ní àbí kọ́ máa ṣe subhanallah ṣùgbọ́n àwọn ẹ̀tí wa kò rí bẹ́ẹ̀ á tún máa sọ̀rọ̀ míì yàtọ̀ sí subhanallah tóbi ọlọ́wọ́ bá ti sọ báwo ti ṣe kí ni o bá ti gbà wẹ̀ ṣùgbọ́n àwọn náà gbà rẹ̀ síwájú wa àwọn náà wọ́n yọ zaka síwájú wa zaka tí wọ́n lè má ní mikidaru kó jẹ́ pé ọlọ́kàn ni ẹ máa yọ níye sọ̀rọ̀ bá mi ń ṣàlàyé fún wa níbí pé àwọn ànábì ọlọ́run ọba tó ń ká alẹ̀ fún wa yìí ká máa jẹ́ ẹni tó ṣe wípé a máa kọ́ṣe wọn náà wa idha tutla alayhim. wa idha tutla alayhim ayatu rahman. ọlọ́run ní àwọn tó bá wá jẹ́ àwọn èèyàn gidi idha tutla alayhim ayatu rahman tá a bá ka àwọn àmì ọlọ́run ọba àmì ọlọ́run ọba arahman tá a bá kà fún wọn. ọlọ́run ọba ní irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kọ́lù sùjàdàn ọlọ́run ni wọ́n wàá jẹ́ ẹni tí ó wó lulẹ̀ tí wọ́n ó dẹ̀ jẹ́ ẹni tí ó forí kanlẹ̀ ọlọ́run ní lẹ́yìn wá gbà náà wá bù kí n jẹun ọlọ́run ní wọ́n tún wá jẹ́ ẹni tí wọ́n máa sunkún so àyè tá a wà yìí téèyàn bá débẹ̀ nínú alukurani kẹrin ẹ ti máa rí àmì níbẹ̀ àwọn tí wọ́n máa ń béèrè àmì wípé ká forí balẹ̀ so àmì ìforí balẹ̀ òun náà ni eléyìí so ìjẹ́ pé àwọn afáàdé ṣàlàyé fún wa pé Umar rọdíálá aniu kọ́lọ́n kó bá a yọnu sí i ó ka sóràtú Mariam ó dẹ̀ dé ààyè yìí wà sájàdà ó dẹ̀ fi orí kanlẹ̀ nígbà tó dé ààyè yìí wà kọ́ọ́lá wa sọ báyìí pé aada sujud fa aina eh, albuki ìtumọ̀ ẹ̀rọ ni pé yuridu albuka ó ní ìforíkanlẹ̀ láforíkanlẹ̀ yìí ó ǹjẹ́ Ah, àmọ́ sunkún bẹ́ẹ̀ so táwa bẹ́ẹ̀ forí kanlẹ̀ yìí wọn ò ní pé ká sunkún níbẹ̀ ó lè dé àwọn forí kanlẹ̀ fún ọlọ́run ọba èèyàn jẹ́ ẹni tó síríọ̀sì dáadáa lẹ́nu ẹgbẹ́ kejì ẹgbẹ́ ọgbà gbọ́ nǹkan forí kanlẹ̀ lásán yóò rí wípé òun forí kanlẹ̀ dáadáa súrà kan wà tó jẹ́ pé ànábì ọlọ́run ọba òun forí balẹ̀ ńbẹ̀ ìyẹn súrátù tó yẹ pé súrátù sọ́ọ̀dì èyí tó jẹ́ wípé anabi dawudu ó forí balẹ̀ ń bẹ̀ ibn abbas wa máa ń forí balẹ̀ ń bẹ̀ nítorí wípé ìforíbalẹ̀ táwọn kan nínú sátú mariam yìí gbogbo àwọn afáà ló panu pọ̀ pé ká forí kalẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n inú sátú sọ́ọ̀dì àwọn afọ́ para pọ̀ pé ká forí kalẹ̀ ń bẹ̀ àwọn kan ní anabi dawudu ni ó forí balẹ̀ wípé òsìlànà àwọn yàrá sọ pé balẹ̀ wà anabi dawudu forí balẹ̀ ọlọ́ni wá bí ùdá òmùtẹ́dì ntí Ibn Abbas mú wá nìyẹn pé ẹ máa kọ́ṣe ìmọ̀nà àwọn ànábí ọlọ́run tó bá ti ṣáájú lọ àtìgbà tẹ́ ẹ bá tó rí ẹ̀rí torí kẹ́ ẹ má kọ́ṣe ìmọ̀nà wọn. so látara bẹ́ẹ̀ ọwọ́ àgbà ìpè káforí kalẹ̀ nínú sọ́ọ̀dì náà ara rẹ̀ náà ni wípé kí a forí balẹ̀ nínú sọ́ọ̀dì yẹn náà so nídìílé báyìí àwọn tó bá jẹ́ ẹni ọlọ́run tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí dáadáa òun náà ni wípé àwọn tí wọn tí wọn bá ti ń ka ááyà kùránì fún wọn. ìlà tutla alayhim tí wọ́n bá ń ka ááyà kùránì tí wọ́n bá wọn tí wọ́n wá débi tó jẹ́ pé kí wọ́n ti forí kanlẹ̀ ọlọ́ni kí ni wọ́n ṣe. àbòkíyà. ọlọ́ni kí gbogbo wọn wọ́n forí kanlẹ̀. wa bùkíyàn wọ́n jẹ́ tó forí kanlẹ̀ bùkíyàn yẹn náà jẹ́ jámùú láti bí bákin olùsunkún ọwọ́ ayẹ kó jẹ́ fùúlù gẹ́gẹ́ bí a ti máa sọ yìí pé jáálísù jùlùsùn àwọn tí wọ́n jókòó ọwọ́ fẹ́ jẹ́ bùkú yóò ń tọ́ fi sọ ọ́ di so àwọn tí wọ́n máa jẹ́ ẹni tó sunkún so àyà yìí náà jẹ́ nǹkan táwọn afáà máa fi ṣe ẹ̀rí wípé tá a bá sọ nípa sùjúdù tìláwà tá a bá ń ka kùránì lọ ká forí kanlẹ̀ àyà yìí jẹ́ ẹ̀rí kan táwọn àfáà máa ń mú wa wípé ká bá ti ń ka kùránì lọ o ká máa jẹ́ ẹnì tó jẹ́ wípé yóò máa fi orí kanlẹ̀ tá a bá lè forí kanlẹ̀ yìí wọ́n gbà pé ṣètọ́n yóò máa pariwo pé ah ọmọ ti ta fún òun ẹ̀rí wọ́n pa òun láṣẹ pé kóun forí balẹ̀ fún lẹ́ẹ̀kan òun sì kọ̀ láti fi orí balẹ̀ wọ́n sì pelé láṣẹ pé kó forí balẹ̀ sọ ó sì forí balẹ̀ so látara bẹ́ẹ̀ káwa náà jẹ́ ẹni tó ṣe wípé tá a bá ń kà láwọn àgbà míì ká máa jẹ́ ẹni tí yóò máa jẹ́ ẹni tí ń fi orí balẹ̀ náà. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة. ẹ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ṣàlàyé àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé pé àwọn wo ni wọ́n wá wá lẹ́yìn àwọn ànábì ọlọ́run yìí káwọn ànábí ọlọ́run bá bá ti wá tí wọ́n jíṣẹ́ lẹ́ẹ̀lẹ́ táwọn ànábí ọlọ́run bá kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn àwọn èèyàn tètè gbà lọ́wọ́ wọn wọ́n èèyàn tètè gbà lọ́wọ́ wọn àwọn èèyàn máa wọnú ẹ̀sìn lẹ́yọ kọ̀ọ̀kan ni lóbi jẹ́ pé tá a bá sọ̀rọ̀ pàmò bíi ó bẹ̀rẹ̀ ẹ̀sìn a máa ní ẹ̀tọ́ kọ́kọ́ gba ẹ̀sìn lágbájá báyìí ẹ̀tọ́ kọ́kọ́ gbẹ̀sìn nú àwọn ọkùnrin àní Abubakar ẹ̀tọ́ kọ́kọ́ gbẹ̀sìn nú àwọn obìnrin àní Khadija ẹ̀dọ́gbọ́dọ́kọ́ gbẹ̀sìn nínú àwọn ọmọ kéékèèké á Ali ẹ̀dọ́kọ́ gbẹ̀sìn nínú àwọn ẹrú á Zaidu sọ bí a ti máa sọ pé ẹ̀dọ́kọ́ gbẹ̀sìn nìyẹn kódà ìbàdàn mi lọ́dún ìbàdàn mi bá gbẹ̀sìn wọn á ní ìgbà tí wọ́n mọ̀rún gbẹ̀sìn àwọn mùsùlùmí ò ju bíi fọ́tì lọ wọn máa sọ bẹ́ẹ̀ ń gbà mí. so ìgbẹ̀sìn àwọn èèyàn máa gbẹ̀sìn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó bá wá yá táwọn àníbí ọlọ́run bá ti ń pèpè gbogbo majority ó wà á máa sin lọ́hùn tí majority bá ti wá ń sin lọ́hùn àníbí ọlọ́run bá ti parí iṣẹ́ rẹ̀ nìyẹn ìyẹn àníbí ọlọ́run bá jẹ́ pé ọlọ́run fẹ́ pa àwọn èèyàn rẹ̀ rẹ́ ìlú bá fẹ́ pa àwọn èèyàn rẹ̀ rẹ́ ní tiẹ̀ kò ní í ṣiṣẹ́ yẹn àwọn tí ó gbà fún èèyàn péréte ni ó gbà fún irú núhùn ní ìsìn bó ti jíṣẹ́ tó láàrin nine hundred and fifty years èèyàn tó gbà fún bóyá ni wọ́n ju bí èèyàn eighty lọ so eh, eighty gẹ́gẹ́ nù àwọn kan gẹ́gẹ́ nù lọ́ọ̀yà kan so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ àpá gbogbo àwọn kẹfìrí yẹn yóò pa àwọn rẹ́ ètò tọ́lọ́ bá máa ń ṣe nìyẹn ṣùgbọ́n ìdílé ọ̀bọ nípa àwọn èèyàn rẹ̀ yẹ àwọn tó wá jẹ́ majority ó wà á gbà tó ti wá gbà tán ànábí yóò wà kú lórílẹ̀ ayé ṣùgbọ́n ẹni tó máa gba àwọn ẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ ọlọ́run ti pa wọn rẹ̀ àwọn tó wá gbà fún nìkan ni ó ṣe kí ni ò ní wọ́n kù so wọ́n wàá máa ṣẹ̀sìn lọ tí wọ́n ti wá ń ṣẹ̀sìn lọ àwọn yóò tún wá máa dín àbúrò tún máa wọnú ẹ ẹbọ tún máa wọnú ẹ ẹbọ tún máa wọnú ẹ ẹbọ tún máa wọnú ẹ tí ó dùn mọ́ kùn yẹn péréte tí obìnrin sì gbé kíni ọ tí àwọn èèyàn gbà náà lọ́ba tó wá rí pé àwọn ẹbí ti wọnú ẹbọ ọlọ́yẹ̀ fún ara mi ọlọ́run ọba míì wá ìyẹn láyà ń fún wa yìí pé táwọn ànábí ọlọ́run bá ti lọ àwọn àrùn létí òun. ọ̀pọ̀lọpọ̀ mi ń bá dìde nìkan ìpolú àdọ́rùn sọ̀rọ̀. ọlọ́lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn tí máa ń rólé àwọn ni wọ́n máa ń jẹ́ kọ́lí fún àwọn àrùn létí òdà tó bá ti gba sùkúù báyìí ni wọ́n pè ní kọ́lí fún mi tó bá dáa wọ́n pè ní kọ́láf àní sálàf àdẹ̀ ní kọ́láf so àwọn sálàf wọn ni ká máa kọ́ sí wọn ká máa rí i pé n tí wọ́n ṣe òun láà máa tẹ̀lé ló jẹ́ pé a ní nǹkan tó jẹ́ new nínú Islam old ló wà ó ní ah, Islam ní sí ìkẹ́ni kan tó wọ́n ṣe ṣe research new rárá o ó n táwọn tó ti ṣáájú lọ ti sọ làá máa tẹ̀lé n tí wọ́n ti ṣe làá máa ṣe àyà sọ yìí pé ní ìsìn báyìí àti wá rí pé ó ti yẹ ká máa kírun gangan nísìn àtúntì rí pé ó yẹ ká modify irun yẹn ká má kí irun tánà bí kí pé so onírísìn nǹkan tó fi kí ńgbà tó fi kí bẹ́ẹ̀ so àgbọ̀dọ̀ àlè rí bẹ́ẹ̀ láyé láyé so ọlọ́run sọ pé fàkọ́lá fami bá di ìlú kọ́lù. fàkọ́lá fami bá di ìlú kọ́lù kòlì àtọ́rùn sọ̀lá. ọlọ́ni àwọn tí wọ́n máa ń succeed àwọn bad successors ọlọ́ni àwọn tí wọ́n máa succeed tí ò dáa ọlọ́run ní àwọn ni wọ́n máa ń rólé lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run. àdọ́rù sọ̀rọ̀. ọlọ́run ní tí wọ́n bá ti wá rólé ọlọ́run ìrun tí àwọn ànábì ọlọ́run ọba gbélé fún wọn ọlọ́run bẹ̀rẹ̀ sí máa fi láre wọn ò ní kírun mọ́ ìrun tí ọlọ́run fáwọn ànábì ọlọ́run wọn máa wéṣítì ẹ̀ wọ́n máa jẹ́ ẹgbẹ́ pé wọ́n máa wéṣítì àsìkò kí wọ́n tó kí wọn ò tiẹ̀ ní kí máa rá náà ọlọ́run ní nǹkan tí wọ́n máa ṣe òun ni n tí ẹ̀mí wọn bá ti ní kí wọ́n ó ṣe ni wọ́n máa ṣe tí ẹ̀ bá lóun sọ òun ṣàfitì ìgbésí ayé òun sínú ẹ̀mí rẹ̀ èyí ó sì ṣe láyé ni ọ̀bọ̀ ṣàfitì ayé ẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ìjọba bá gbélé ẹ̀lẹ́ fún ọ lófin ló ṣàfitì ilé ayé ẹ̀ sí yóò wá máa jẹ́ pé yóò fẹ́ máa nira fún ọ láti ṣe ṣùgbọ́n ó máa gbìyànjú àti ṣe kí ni o àti ṣe lóbi pé ìṣọ́ ọlọ́run ọba ní kúlù náà sì yẹgidu àwọn oríṣiríṣi àwọn èèyàn ni máa jí láàárọ̀ fàbá ihun nọfùsà a ó mọ tí kọ̀wù a ó mọ bí kọ̀wù sọ ó ní kúlù náà sì yẹgidu fàbá ihun nọfùsà àbí a ó mọ tí kùwù a ó mọ tí kùwù a ó kí ni ó mọ bí kùwù ó ní àwọn ènìyàn oríṣiríṣi ni wọ́n máa ń jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa ń jí láàárọ̀ a máa ń rí nínú wọn ẹni tí ó ta ẹ̀mí rẹ̀ bá ihu bá ihu nafsa ẹni tí ó ta ẹ̀mí rẹ̀ yóò ní ẹ̀mí mi ò mọ̀ tá a yẹn ni mùsùlùmí ta ló ta fún ó ta fọlọ́hún ọlọ́run ni ó máa ṣe kí ni ọlọ́run ni ó máa kọ̀ǹtúrò rẹ̀ èmi bá ní zina yóò lóun ọlọ́run ní wọn gbọ́dọ̀ ṣe zina èmi ní kọ́ lọ́wọ́ mutí ọlọ́run ní wọn gbọ́dọ̀ mutí òun dẹ́ni bá ń pè sí kò ní dá lóhùn àwọn kan wá ní ìmú kù wá ẹ̀mí wọn wọ́n bọ̀kú lọ́rùn ẹ̀mí wọn ni àwọn firi ẹ̀mí wọn ni ẹni bá firi ẹ̀mí rẹ̀ òun ni mú bí kù wá òun ló kó parun kọ́ ọmọ bá sọ̀rọ̀ lọ kọ́ ọjọ́ kìíní kan gbogbo kọ́ ọmọ ọmọ wà lọ́mọ gbàgbà jésù sí náà ntí ó tẹ̀lé nù lọ́ọ́ mutí ntí ó tẹ̀lé nù gbogbo jáde bá ti ní ọmọ ẹsẹ oníjọ́ náà ti lè fi sùn ní ọmọ ẹsẹ ẹ̀mí ọ̀dọ̀ ni ní ó ṣe dáadáa láéláé aburú ni ó ní ọmọ ẹsẹ ṣùgbọ́n ní bá jẹ́ mùsùlùmí tiẹ̀ ẹ̀wọ̀n àtẹ̀mí rẹ̀ fọlọ́run oníwàmà kọ̀ǹtúrẹ̀ ọlọ́run táwọn ànábì ọlọ́run bá ti wá lọ tán ọlọ́run àwọn tí mo rólé àwọn tí wọ́n wà tábà ń ṣàwà. wà tábà ń ṣàwà. ọlọ́run tí ẹ̀mí wọn bá ní kí wọ́n ó ṣe òní wọn bọ̀ fọ́lù òní wọn mà tẹ̀lé tọ́wọ́n sọ bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run anam. fàṣàwùfà yẹn ọ̀nà wáyà. ọlọ́run wá rí fàṣàwùfà ọlọ́run tí wọ́n bá ń ṣe báyẹn kí wọ́n máa ṣe lọ anù ní jẹ́bẹ̀ ọlọ́ni wọn ń bọ̀ wá pàdé anù pé anù wa ni òun náà ní wípé tó bá di jẹ́ ọ̀gbẹ́ndé àlìkìyàmà ìgbà tí gbogbo èèyàn bá mọ̀nà lọ sínú àlìjànnà tí mùsùlùmí mọ̀nà lọ sínú àlìjànnà àwọn ń tiwọn anù ni wọ́n pàdé bẹ́ẹ̀ wọn ò ní mọ̀nà dénú àlìjànnà ìtumọ̀ ayà yẹn nìyẹn pé gáyà ń bẹ̀yẹ ni pé dọ̀là lan antori kìlìjànnà wọ́n jẹ́ dẹ́gbẹ́ kí ni o wọ́n jẹ́ dẹ́gbẹ́ wọ́n jẹ́ dọ̀ọ́lìnà àǹtọ̀rọ̀ ìkìlì jẹ́nà wọ́n pàdé dọ̀là wọ́n pàdé àánú yẹlikawo na dọ̀là la àǹtọ̀rọ̀ ìkìlì jẹ́nà wọ́n pàdé àánú kó o ní bí ọ̀nà àlìjẹ́nà wọ́n ò ní lè mọ̀ ní àlìjẹ́nà tó báyìí náà ti jẹ́ ẹni àánú láyé so látara bẹ́ẹ̀ wọ́n ò ní lè mọ̀ ní àlìjẹ́nà bẹ̀tẹ̀ àrídọ́wọ́ pé kínní kan ọ̀gbun kan nínú iná oníjẹ́gá jù àwọn afáàní àdìsí tó lẹ́ni tí ó sí méjì mẹ́ so àdìsí tó wà dọ̀ ìfún tó so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú ááyà yìí ní tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ànábì ọlọ́run òun náà ni pé àwọn ènìyàn tó bá sọ̀sídìí àwọn ànábì ọlọ́run wọn kọ́kọ́ máa ṣe dáadáa lọ wọn á máa yin jẹ ó fi kọ́ náà lẹ́kọ̀ọ́ ni pé káwọ̀ ọmọ papọ̀ máwọn tí ó máa yin jẹ ká má jẹ́ àròlé rádaràda ká jẹ́ tó ṣe wípé a máa kírun wà déédéé nǹkan méjì wọn mẹ́sàn-án bẹ́ẹ̀ yẹn tó ṣe pàtàkì wọ́n ní àwọn yẹn àdọ́wù sọ̀la wọn a máa fìrun ráre káwọn ọmọ jẹun tí ó máa fìrun ráre ká jẹ́ ẹni tí ó máa kírun wà bọ́lọ̀ntì ní kákì àwọn èèyàn yìí wà tábà òṣàwà àwọn tí wọn afẹ́ inú ìtinú wọn bá ń fẹ́ tẹ́mi wọn bá ń fẹ́ ni wọ́n máa ṣe káwọn ọmọ ṣe bẹ́ẹ̀ àwa ń tiwa kátẹ̀lé ọlọ́run ọba kátẹ̀lé òjìṣẹ́ rẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ àwa ìkọ́mọ́tò sọ́láàt a máa gbé ọ̀nà rú a ní máa ṣe ìdán àtò sọ́láàt àwọn ìtìbáwù ṣàwátì ló wà fáwọn àwọn máa ṣe ìtìbáwù láì kíni ọ wàrọ̀ sóòlì a tẹ̀lé tọ́lọ́run ọba àti kíni ọ àti tòjíṣẹ́ tá a bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn ń tiwọn tí wọ́n ṣe bá ti bá fi lè kú lé lórí ọlọ́run ibi tí wọ́n wà ní pé wọn ò ní mọ̀nà dénú àlìjánná. fasawfa yalqawna ghayya. ọwọ́ ni wọn ò ní mọ̀nà dénú àlìjánná ṣùgbọ́n dáhà bá ṣe dáhà ní káwọ́ ṣe kí làwọ́ ṣe àwọn ọmọ rí àlìhúdà ilà àlìjánná àárí ìmọ̀nà dénú àlìjánná ọlọ́mọṣẹ́ bá aṣọ́dọ̀ ọ̀nfẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n jẹ́ alẹ́ ṣe dọ́lọ́ ní kàṣe kọ́lọ́n jẹ́ wa rí ìmọ̀nà dénú àlìjánná la hawla wala quwwata so bí ni a ti máa dúró ní òní subhanahu wa ta'ala izzati amasifon wasalaamu alaykum wa rahmatulahi wa rahmatulahi.